because of this thing. You've been ignoring my calls and messages. You didn't tell me you have a girlfriend. She's not my girlfriend. Finally, I have the woman of my dreams to myself forever and ever. Oh, who's that? kí ló ń ṣẹlẹ̀ bí báyìí wá ìtẹ́tílẹ̀kùn. ẹ kò mọ̀ pé ìdálù lòṣèlú bá ṣe ń ṣe ń lé wa èèwọ̀ bòmí oúnjẹ tí baálé ilé kì í ìyàwó ilé kì ṣe o. oúnjẹ mi dà. Ah, ah, oúnjẹ náà ló wà wájú ẹ. jẹ́ kí n sọ kinní kan fún ẹ ìjọ́kíjọ́ tó bá ti bọ́ sílẹ̀ àwọn máa ṣépè fún ẹ. not right. he's not. Ah!